Arábìnrin fẹ́ ń bẹ̀rù àbí ó bẹ̀rù ìkókó kan. Ìkókó. Ibo ni àwọn ápù? Owe. A èso, ó ń bèrè nípa èso tó wà nílẹ̀. Ṣé o Oh, èso kankan? Ó oh, kí nìyẹn? Àgùdù. Kí lélẹ̀? Mi ò lele. Kòkòrò wo lélẹ̀? Kí lórúkọ kòkòrò yìí? Mi ò mọ aláǹtakùn ní ó bẹ̀rù. Ta ló ń ṣe arábìnrin tó wà ń bẹ̀. ẹlẹ́ ó bẹ̀rù. Hmm, ó alájà ti ṣí bẹ́ẹ̀ sílẹ̀. <laughs> toró lára toró torí orí aláta. Ah! <laughs> má bẹ̀rù. Oh, you know that. Ooh. Yeah, she bought only tea, only cocoa, but tea, only tea. And another go and do TPLA. Mary, Mary, Mary. Ben, you're right. Emily, kill her, boy. abọ́n yẹn. ẹ̀gbọ́n ẹ̀ ń bèrè nǹkan lọ́wọ́ ẹ o. kí òbó wà nínú abọ́n yẹn. aládàgbò omi ẹ̀ ò bẹ̀rù. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kí òbó wà nínú abọ́n yìí. ẹyin ẹyin ẹyin èmi rò pé bíyà ìrẹsì ni àbí àbí àbí kókó ìdòkú funfun pé ọmọ ó jẹ́ ìyá mi aládàgbò ó ó ó sọ nǹkan tó ń jẹ. kí ló ń sọ. ó sọ pé ó jẹ curd. curd and whey whey. Hmm. ṣé ò ń gbọ́ nǹkan ni kí lo rò pé ó ń dún. mi ò mọ̀. kí lo rò kí lo lérò pé ń dún ẹ̀kẹ́ ẹ̀ ti gbẹ jù ọkọ ni. ọkọ olúwa ọba. èmi bọ́ ibẹ̀ tí mo mo bó ó lè dàbí bẹ́ẹ̀ ẹ̀rùn kókó àmì ìṣùgbọ́n mi ò rẹ́rùn kókó kan mo máa ń rí àwọn nǹkan tí kò sí nílẹ̀. irú ẹranko irú ẹranko wo ni ìwọ rò kó jẹ. bí ẹyẹ. Hmm? ó lè jẹ ẹyẹ kí ló tún rò kó jẹ torí àwọn àwọn fi bẹ́ẹ̀ tóbi nǹkan tó ń ọ̀kẹ́rẹ́ nǹkan tèmi náà rò nìyẹn. àwọn kéré wọ́n lè tètè sá sórí igi àti hmm. ní ọgbà tó gbogbo ìlú nǹkan tá a dẹ̀ ń gbọ́ yìí ó lè wà lẹ́yìn ọgbà. 爷爷也玩了。